Ògbómọ̀ṣọ́ àti ọba Ògbómọ̀ṣọ́ àwọn kan ní kí ló dé tí mò ń pe àwọn méjèèjì ní giant ẹwà bòsí are they not giants they are both giants ṣé ipò ọba jíjẹ sọjẹpọ kékeré ni kìí ṣe ń lu nílẹ̀ Yorùbá nìkan ní gbogbo ayé ipò ọba jíjẹ sọjẹpọ kékeré ni kìí ṣe pò kékeré bẹ́ẹ̀ ni ipò ìmáàmù ìlú aṣáájú ẹ̀sìn kìí ṣepò kékeré they are both giants kí ló wí. fàṣùbù sálátì. àfa ni kò nífẹ̀ẹ́ àwọn mẹ́ta tá a fẹ́ wì. bìlàkì kò tí wàá àjẹbọ. ọ̀ràn yẹn ni fún ọ kó o nífẹ̀ẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ wì. ìdá ṣíta tàyà sàlímà mìnàlbàlà. àfa ni tó o bá fẹ́ parẹ́ èyí mẹ́ta tá a fẹ́ dákọ̀ yìí lọ nífẹ̀ẹ́ wọn o. fọyàjì bù ṣubú wálídẹ́ẹ̀nì. bàbá àtìyá rẹ̀ ìfẹ́ ẹnìkankan ò ṣáájú ìfẹ́ wọn lọ́dọ̀ rẹ lẹ́yìn ìfẹ́ Ọlọ́run àtànàbí ìfẹ́ Ọlọ́run àtànàbí nìkan ló gbọ́dọ̀ jùfẹ́ bàbá rẹ àti ìyá rẹ lọ lẹ́yìn ìfẹ́ Ọlọ́run àtànàbí yajibu hubbul walidayn bàbá rẹ àti ìyá rẹ ó gbọ́dọ̀ fẹ́ wọn tán. wàhálìmí. àáfà ó gbọ́dọ̀ fẹ́ tán. wàsúlítọ ní balẹ látàkó kálíbà hàhìmí. sulitọ ní balidin ọba àlù èèyàn kórìíra ọba ìlú o èèyàn máa ń fan rere èèyàn máa ń nífẹ̀ẹ́ ọba ìlú ni o òun ṣe pé nígbà rẹ dé wọn ẹsẹ̀ wá ń sọ ọdún wo mo ti ń sọ mo ti ń kọ orin ìfẹ́ èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìsìn láti 1996 ni I will never support anyone láti rúdù sí ọba ìlú abadan I will never support that rẹ́ ṣe pé mo ṣẹ̀ ń sọ mo ti sọ nínú previous sermon mi analysis mi mo sọ wípé ọba tóbi ìmáàmù tóbi àmọ́ ọba tóbi ju ìmáàmù lọ nínú ọ̀rọ̀ ìlú torí pé agbára ọba kárí gbogbo ìjọba ó kárí gbogbo ìlú tìmáàmù àwọn mùsùlùmí nìkan ni àṣẹ rẹ̀ wà ní orí wọn. kí wàá mú fi ṣàbòsí so kẹ́nìkan ó jáde wá kó wá sọ fún mi pé ìmáàmù giant nínú ìlú ọ̀rọ̀ tí ò bá làákàyè mu nìyẹn i'm sorry ọ̀rọ̀ yẹn ó nídìí kéèyàn tún yẹ̀wò ni mo fẹ́ sọ ó máa ń difficult fún mi kí n bú yẹn i don't èmi ò ń bú yẹn ọ̀rọ̀ yẹn ó nídìí kéèyàn review rẹ̀ láti sọ pé ìmáàmù giant tí wọ́n bá wulẹ̀ ní nǹkan méjì giant dandan ni kíkan wulẹ̀ jù kan lọ tí kan bá wá jù kan lọ kò ní yọ giant kúrò lára ìkejì náà àwọn akẹ́kọ̀ọ́ náà ẹ̀kọ́ sọ fún wa wípé olú lówó Bímpé lówó ṣùgbọ́n olú lówó ju Bímpé lọ ẹjọ́ ju ju tọ́wà ń bẹ̀ ń pé olú lówó ju Bímpé lọ sọ́sọ pé Bímpé èso lówó ẹ̀ then what's the problem? The king is giant. Imam is giant as well. They are the two giant Ogbomoso indigenes. Do you think I don't know what I'm saying? I know what I'm saying. And I am still repeating it. And I am insisting that both Oba and Dr. Tolia, the chief imam of Ogbomoso, are giants wọn kì í sọ fún onígẹ̀gẹ̀ pé kó gbétọ̀ fún ẹ̀mí náà. You don't, you don't correct me on what I know. You don't correct me on what I know. And I am not drunkard. And I will never bias at all. Of course, yes, anybody should know my, anybody should know my stand that I will never support kẹ́lòmí ọ̀jẹ́ Imamu Ògbómọ̀ṣọ́ ju Dr. Tọ́lá lọ yes quote me. I don't hide my my stand my stand is not hidden definitely yes I may tell Dr. Tọ́lá his mistakes and as well I can point I can pinpoint the mistakes of Oba. Is Oba invaluable? It is, he's not invaluable. He's not an invaluable person. Is Dr. Tolia an invaluable? No, he's not. He's not. Tó bá jẹ́ wípé kìí ṣe pé ẹni tó ní làákàyè kéré ju àwọn tí ò ní lọ ni. Gbogbo wa ọ̀bá rí ọ̀rọ̀ yìí kó balance. But kí la fẹ́ ṣe sí nature? ọlọ́run ti sọ pé èèyàn tó kéré ni ó wà nídìí níní làákàyè èèyàn tó pọ̀ ni ó wà nídìí àìní làákàyè gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá wá ní wọ́n máa ń sọ̀tẹ́ ntọ́ bá ní gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá lé tí ọ̀bà bá wọ́n máa ń sọ̀tẹ́ ntọ́ lé tọ́ba. So we cannot change that fact. We cannot change that fact. Please come and receive this call. Hello, sir. Wàhùbù Sàlásì. Wàhùbù Sàlásì. Bilhakíkọ̀tí wà àjìbò. Dandan ni kó fẹ́ràn èèyàn mẹ́ta. Ìdáṣí ìta ntahaya. Sẹ̀límà mìnà rọ̀dà. Kọ́ ọ̀bà fẹ́ parẹ́, o gbọ́dọ̀ fẹ́ràn mẹ́ta tá fẹ́ kà yìí. Fàyàjìbù hubbul walidaini. Dandan ni kó fẹ́ràn òbí rẹ̀ méjèèjì. Wà mi. Dandan ni kó fẹ́ràn àfà. Wà sultani balidin. Dandan ni kó fẹ́ràn ọba. Látàkú kálíbà ni látàkú kálíbà háyìmì. Má ṣe bí Don't let the animalistic nature in you, don't let it work to be misbehaving to those three personalities. Your parents, the scholars, and the kings. Èyàn kì í rọ́bà fín. Bẹ́ẹ̀ lèyàn rí màámù náà fín. So àwọn kan mo fẹ́ clarify ibẹ̀ yẹn láti máa sọ wípé mo ṣe pé àwọn méjèèjì ń giant. Come and tell me they are not giants. And come and prove it. Ẹ ṣe èbú. Ẹ sọ program tí mo ṣe tí mò ń bú yẹn now. I see no reason for someone kó dẹ̀ jókòó kó dẹ̀ máa bú mi. Nígbà tẹ́mi ń ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe yé mi tó bó ṣe yé mi ma. Tó bá wá yé wọn jù bẹ́ẹ̀ lọ, ṣé bọ́ọ̀kàn bá ń gbé òríjínà àti ẹsẹ́gbẹ́ ètò rò pé fẹ́ẹ̀kì tèmi. Then you leave the judgment for people to juxtapose it's not the matter of máa búyàn náà mo ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ nínà ó but alhamdulillah so láti máa sọ wípé mo ń pa giant kí stop rẹ̀ I will not stop it until the life itself stops they are both giants wallahi Oba giant Oba Gandhi ọba wallahi giant wàláì ìmáàmù lu wàláì ó giant kọ giant náà ń ṣe kọ giant náà ń dùn wọn náà ṣe exam lẹ́ẹ̀kínní dọkọ tọlíà ó gbégbá ó gbégbá orókè wọn ṣe exam lẹ́ẹ̀kejì dọkọ tọlá tọlíà ó gbégbá orókè then ṣe nǹkan yẹn ò giant òun ni wọn kọ ní ẹkọ ní ẹkọ official letter to invite him to come and to come and to come and be the imam of the of the of the of the of the town. So the position is giant. Kò giant in ń dù ní de dé wo bí kálukú ṣe ń gbọ̀n ilé wa ni ilé wa kọ́ àwa lọ́kàn àwa kọ́ lọ́kàn ah ah the the the post is giant. Any anyone on that stool is a giant person. wa so ni pe okay tá a bá wá fẹ́ sọ pé èwo ló wá nínú jíjáyàǹtì ẹ̀ in this context ọba jáyàǹtì ju ìmáàmù lọ léè tó jẹ́ pé mo dẹ̀ ti sọ bẹ́ẹ̀ náà nínú previous analysis mi wípé ọba giant ìmáàmù giant but jí giant tọba ó general ó kárí gbogbo òlú jí giant tìmáàmù ó wà restricted to the Muslims bọ́kọ́ sọ mi pé wọ́n giant àfi tẹ́ ẹ bá lè yọ pé olúrẹwà ọlárẹwà ṣùgbọ́n ọlárẹwà ju olú lọ tẹ́ ẹ bá lè torí pé ju tó ti wà mẹ́rin ó ti wá sọ wípé olú náà rẹwà mọ́ tẹ́ bá rí yẹn proof lọ́dọ̀ àwọn oníkéwú á ní Ibrahim huwa alimun Zaid huwa alimun ibrahim alamu min zaid ibrahim nímọ̀ zaidu nímọ̀ àmọ́ ibrahim nímọ̀ ju zaidu lọ ju tí ibrahim fi nímọ̀ ju zaidu lọ kò mú zaidu kúrò lóní mímọ̀ therefore ọba gandhi giant ìmáàmù ògbómọ̀ṣọ́ náà giant ṣùgbọ́n ní ayé lónìí lórí ọ̀rọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ọba gandhi giant ju ìmáàmù tọ́lẹ́ àlọ́ ṣé yẹn ti clear ọ sọ pé èèyàn giant èèyàn giant gbogbo ohun tó wà tó kójọ yẹn kìí ṣe tó easy tó bá ṣẹ̀ ẹ bá wí lọ́nà mi èèyàn lọ lé kéwú èèyàn lọ lé ìwé oríkà ó lọ lé kéwú oríkè ó lọ yunifásitì ó ṣe first degree oye second degree ẹnu ẹnu ẹnu ẹni tí oyin bá ti korò ẹni yẹn ń ni o àmọ̀ròyìn kankan móyin ju kó lọ ẹni tó yin bá wá korò lẹ́nu ẹ̀ ó ní ìdí kó dókítà o ẹ̀kọ́ ò easy o láti lọ lé kéwú dé lẹ́bù tí dr tọ́lé adé lónìí kọ́lọ́ wọn fàlùbáríkà sí fún un wà láì kò easy ó kéwu ó kàwé ó lọ yunifásitì first degree second degree phd kì í sì ṣe pé torí nǹkan yìí ló fi ń lọ ṣe gbogbo nǹkan yìí ó ṣàkà ń ṣe tiẹ̀ lọ ni so ó jáyàntì o mo ti clarify ìyẹn àbí nínú clarification tí mo tún bẹ́ẹ̀ ṣe àwọn èèyàn tó bú mi pọ̀ gan ajígẹni ó kọ bàbá mi yìí ó sàtì ẹwà dùn lẹ́nu kálukú mo dúpẹ́ lọ́dọ̀ Allah ọmọ eke ajígẹni àgbàlagbà ajígẹni obìnrin ajígẹni ọkùnrin ajígẹni ajígẹni ẹlòmíà tún ní arìngẹni mo wá fẹ́ fún yín lásàmẹǹt kan ọmọ bíbí ìlú Ifán Ọ̀ṣun Òròlú ni mí ẹ lọ wádìí mi bí mo ṣe máa pọ́n ọba ìlú wa lé láyé ọba Peter Olúwọlé ẹ lọ wádìí bí mo ṣe máa pọ́n ọba ìlú tèmi nù torí pé ẹ̀kọ́ tí mo kọ́ kọ̀ sọ pé kí n rí ọba fún now ìtí mo wá fẹ́ assignment tí mo fẹ́ fún fún ni pé ẹ wá lọ lu wa ẹ lọ béèrè bó o àwọn onílù ṣe máa kí bàbá mi wàláhì ìgbẹ́ sẹ́ máa kí bàbá mi mo fẹ́ sọ fún yìí gbogbo ìgbà tí bàbá mi bá ti yọ bóyá sí ààfin àbí sẹ́niwìà àwọn onílù máa sọ pé àjígìn ni àjígìn ni àjígìn ni àjígìn ni ọmọ kékeré ń pa jígìn ni àgbàlagbà ń pa jígìn ni èmi pàápàá ń pa jígìn ni àjígìn ni o àjígìn ni wàláhì ìbẹ́sẹ̀ máa bàbá mi nù ẹsẹ̀ máa kí bàbá mi nu so kẹ́ ẹ wá máa pe bàbá mi ní ìsìn ajígini ajígini ajígini ajígini kò dùn mí kò dẹ̀ bà mí nú jẹ́ kò dẹ̀ bà mí lọ́kàn jẹ́ ẹ kì í délẹ̀ ajígini arìngini arìngini gini gini wọ́jà kìí ṣèbú wàlá gbogbo òkúta tẹ̀ ń lẹ̀ mọ́ mi yẹn ẹ̀yin lẹ́yìn ò mọ̀ dáyámọ́ǹdì ni by the time tí bàbá fi kọ́ ilé yín wàá pè yín pé àwọn òkúta tẹ́ ń lẹ̀ mọ́ mi ẹ wá wo ilé tí mo fi kọ́ pẹ̀lú ògo Allah àfi tí n bá ẹ̀ǹtáìtù sí lílẹ̀ òkúta mọ́ mi ní ọ̀bá mi tí ó ní bad effect lára mi kò tó wáyé pé mi ẹ̀ǹtáìtù sí pé mo ń ṣe ntọ́lọ̀ ń ràn mí mo dẹ̀ ń lo ìmọ̀ níwọ̀nba bọ́lọ̀ ń ṣe fún mi àti òye níwọ̀nba bọ́lọ̀ ń ṣe fún mi mi ò dẹ̀ mean láti ṣàbòsí ẹnìkankan mi ò dẹ̀ mean láti bú ẹnìkankan mi ò dẹ̀ mean láti sọ ẹnìkankan tọ́lọ́run ti gbéga wálẹ̀ nítorí pé agbára ẹnìkankan ọ̀ka láti gbé ẹni tọ́lọ́run ti gbéga wálẹ̀ àìní yimani lẹ́yìn fi rò pé wọ́n fẹ́ gbé lágbájá wálẹ̀ ọlọ́run ti clear rẹ̀ nu kùránì pé yùrí dúnà lèyí tí fi wúnú rà láàyè wọ́n kàn máa gbèrò láti lè pa iná ìmọ́lẹ̀ ọlọ́run ni yá abàlọ́hùn ọlọ́run ìgbà so ẹni tọ́lọ̀ ń bá gbéga ẹnì kankan ò lè gbé ṣubú abadan so ẹni tí bá ń tíráì pé òun fẹ́ gbé ẹni tọ́lọ̀ ń gbéga ṣubú ó ń waste time ni so and I am never I will never be the part of person that will be wasting their time so mo clear yẹn now wọ́n ní àwọn kan ń sọ pé ẹ̀yin àfà ẹ̀ ń dá sí ti ọkàn yìí ó tiẹ̀ wá tún ní wọ́n pọ̀ ń bàdàn alhamdulillah ìbàdàn yes gbogbo lẹ yorùbá yìí kò sílùú tó tó bàdàn yes èkú ṣe pé ọmọ bẹ̀ ni mí ṣùgbọ́n gbogbo lẹ yorùbá yìí ẹ wá sọ ìlú tó jẹ́ pé ntẹ̀yẹ̀ bá gbé lọ́wọ́ tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ bí ìbàdàn tí ò ní nítumọ̀ ẹ wá sọ kò sí ìbàdàn ò ṣe wá ní ìbàdàn ò ṣe ní rí bẹ́ẹ̀ yóò pọ̀ nbàdàn náà the first television ìbàdàn the first radio ìbàdàn the first university ìbàdàn tuntun ni so ìbàdàn òun náà ni ó ní ó ní ó ní ilé tí gbogbo àwọn tí wọ́n ṣèjọba ní ilẹ̀ yorùbá nígbà tá a ti ń lo regional system of government tá a lo regional system of government southern region northern region western region Ìbàdàn iná ni the most metropolitan city ìlú tí ò sí tí ọgbà so gbogbo ibi tó bá ti jẹ́ metropolitan city nǹkan ọ̀pọ̀ ń bẹ ẹ kúrò lórí ẹ̀ gbogbo nǹkan Ìbàdàn iná ni base so ká ẹ máa sọ wípé wọn ti ẹ̀pọ̀ ń bàdàn yẹn kò sáburú oore lẹ́tì àwa fi ròyìn wa this time around now ẹ wá ní àwọn kan ní kí kàn wá ń bẹ̀ kí kàn wá ń bẹ̀ ẹni yẹn tó sọ pé kí kàn wá ń bẹ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àwa wádìí ẹ̀ tó ní èso ọmọ Ògbómọ̀ṣọ́ òun náà tó ti dájọ ara rẹ̀ kí kàn òun náà ń bi ọ̀rọ̀ ṣe bóun ti gbà pé kọ̀ọ̀kan wá. láti máa wọ ọ̀nà àwa náà pé ẹ má dá sí mọ́ kí lọ́kàn yìí òun náà ti dá sí ọ̀kọ̀ọ̀kọ̀ kan òun náà ṣe mẹ́rin wa ànábì ni máa ń kọ́ lásìkò ọ̀kọ́dínlàgá ẹnikẹ́ni tí wọ́n bá ń ṣe útúbà lọ́jọ́ jímọ̀ tẹ́nìkan wá ń ṣàròyé ẹni tó bá ti lè sọ fẹ́ni tí ń ṣàròyé pé dákẹ́ mọ́ ṣàròyé mọ́ wọ́n ń ṣe útúbà lọ ọ̀ràn kan náà ni ẹjọ́ dá so ti clear so ìwọ tó sọ fún wa pé ẹ̀sìn mi eme dasi ma kilọkan yi iwo naha ti ko sinu nti o nbu a si nye gomayope kọ kan wa ngbe awo naha e ti dasi nkọkan o a o ti ko sinu nti o fe bu a n'ilo bi je pe anaaru taakulu ba agbo ha n'ilamụta jidima taakulu o kọọgbọ. ndị ogbo kile iwotoro nsọ pe eme dasi ma kilọkan yi ọrụ gbọm ọsọ chelu nye ni ok. ìjà àkọ́kọ́ yanjú ẹ̀ pé ìwọ náà ti kó sí tó ń torí rẹ̀ bu wa torí ìwọ náà ti sọ ó ti mẹ́ńṣàn Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ ti mẹ́ńṣàn àwa tí à ń sọ̀rọ̀ pọ̀ Ògbómọ̀ṣọ́ ó ni ní kílọ́kà kílọ́kà wọn náà mọ́ńkọ́lá skut fakọ̀dìlága ẹni tó bá ti lè sọ fẹ́ni tí ń ṣàròyé níjọ́ Jímọ̀ lásìkò túbà pé ó dákẹ́ ọ̀ràn kan náà wọ́n jọ dá ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ̀rí ṣẹ̀ríà mọ́mú wa o jẹ́ n tó mú ẹ̀rí wá fún ọ tó ń sọ pé kí lọ́kàn wà hùn tó fi mọ̀ pé ihun tó ṣe á ló ṣe ọ ọba ti dákẹ́ kọ́ wa máa wò sùn kọ́ máa wò sùn ká lè mọ̀ pé ọ̀ọ̀dà sí tí ọ̀kàn ọ nínú òfin tí ń lòlẹ́ lórí wọ́n ń pe kíní kan ní accessory after the fact tẹ́nìkan bá jí owó ọjà lè nu abí. Eh? ẹni tó bá gbà á lẹ̀ tó sì mọ̀ kò jíwó tó wá gbà á tí wọ́n fi rí mú accessory after the ọ̀daràn ló náà. paul gbà pàǹdà ti ọkàn wa hùn tí náà wá tún sọ̀rọ̀ náà wọn náà ti dá sí ọkàn gbogbo ìlú tó dẹ̀ mẹ́ńṣàn ọkàn ọ́ kìí ẹ̀ tóró ní wa ní kìí wa náà kìí ta a ti jẹ́ pé se tún ṣèlú tiẹ̀ na tó rẹ̀ tún dá so eru ọlọ́run kan sọ pé ko si bi ti wo ti o òun fẹ́yàwó ń o n bi ń bí tó a tiẹ̀ wàá jẹ́ pé tìyẹn ni ajẹ́pọ́rọ̀ ògbómọ̀ṣọ́ wàá kàn mí mo ni mo fẹ́ lógbómọ̀ṣọ́ kì í sọmọ ẹni tí wọ́n dà á kọ lógbómọ̀ṣọ́ táwọn èèyàn ṣẹ̀ máa brainstorm pé who are they referring to so definitely tó bá jẹ́ pé by marriage ọ̀rọ̀ ògbómọ̀ṣọ́ kàn ní gbélé pé wọ́n èé sọ pé ọ̀rọ̀ tó bá ti dórí social media ọ̀kan wọn So my definition of social media ni social when we when we call something social you know what it takes you know what it means if you don't know you should go and ask ọ̀rọ̀ téèyàn bá fẹ́ wọ́n dá sí wọn ò ní gbé sórí social media ni social media sukun mafutuhun open market ni sukun mafutuhun bọ́ ọ bá ṣe nǹkan nu yàrá rẹ láàrin wa tìyàwó rẹ tọ́ ọ bá gbé wá social media ẹnu rí ọ̀gbá pé ọ̀kan wọn ọ̀sẹ̀ ń tí social media ọ̀kan pàápàá jùlọ ọ̀nà wo ni ọ̀wá gbà kàn wá ilẹ̀ Yorùbá jọjọ ní á sọ́kàn wá àbí ọ̀kan wá. steeti kan náà jọ ní ọkàn wa bí ọkàn wa ibì kan náà lájọ kẹ́kọ̀ọ́ ọkàn wa gbogbo awa àfáà tá à se dá sí i ni tó jẹ́ pé kanu nu wa náà la bá jẹ́rú fíktíìmù yẹn ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ó ní contribution tó náà ó máa dá sí náà so ó kàn wá sà wáyé pé wọ ọkùnrin lọ sọ ó kàn wá sà wáyé pé wọ obìnrin lóníkọ̀ọ̀kan wá ó kàn wá mà ètò bá jẹ́ nu yín ẹ lọ pin now ẹ̀yin kan sọ pé <laughs> àwọn èèyàn fọ́nì gan wọ́n ń sọ wípé ọ̀rọ̀ popularity èèyàn fẹ́ popular èèyàn fẹ́ popular well ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín pé sórí gbogbo ìwọ náà láyé bó ti wù kí wọ́n mọ̀ tó láyé tó o bá ti appear for once lórí social media in tó ṣe ọ́ ló ṣe ẹni tó appear lórí social media ní one million times gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé àwọn náà fẹ́ popular ni àwọn náà fẹ́ popular ni ní ẹ fi ń wá sórí social media wọ́n wá tan kámẹ́rà ojú kí lẹ́yìn wá bẹ̀. ìwọ <coughs> tó o bá ti àpíà lórí nítorí ọjẹ́ lórí social media lẹ́ẹ̀kan péré lẹ́nìkan wá àpíà nígbà one million lórí social media nǹkan kan náà lẹ́jọ́ sí. <coughs> ṣé mẹ́rin wá nínú ṣẹ̀ríà Islam wọ́n ní má yù síkírù kọ̀lílùú má yù síkírù kàfírù fákọ̀lílùú haramun tó wí. má yù síkírù kàfírù fákọ̀lílùú haramun. lọ́sí àmọ́ wà lórí program. má síkírù kàfírù fákọ̀lílùú haramun. má síkírù kàfírù fákọ̀lílùú haramun. حرام ما يسكر كثيره فقليله حرام in tó jẹ́ pé téèyàn bá mú tó bá pọ̀ yóò pa pé ó mu tí kan niti n pa fakọ̀lílu haramu ẹni tó bá mu déédéé ìdérí ọtí kan bẹ̀ tí ò tiẹ̀ nímọ̀ kó mu nǹkan kan náà nǹkan kan náà ní ẹjọ́ ma yuskiru tàfíìrùhù fàkọ̀lìlùhù haramu. gbogbo tó jẹ́ pé tó o bá mú tó pọ̀ yóò máa intoxicate ẹ̀ ọ̀ràn kan náà ni. so láti sọ wípé wọ́n fẹ́ popular wọ́n fẹ́ popular ẹni tó bá fẹ́ popular kò sẹ́ni tí ò popular. gbogbo ẹni tí ó bá ti jẹ́ wípé ńgbà tó nímọ̀ rẹ̀ tán ó wá fi sọ́dọ̀ ó yàn kéwú kò ṣe wáàsí ẹni la fẹ́ mọ̀ pé ọ̀fẹ́ popular ànábì gan ò sọ pé a mọ̀ popular ànábì ò sọ pé kíni ànábì ò sọ pé ká mọ̀ popular o popular búlà ànábì ní ká mọ̀ popular kílẹ̀ rí wa ànábì ní bálígù àní wàláwó àyà bálígù àní wàláwó àyà ànábì ní ẹ sọ fáwọn ayé nípa mi kọ́dà bí òjú gbólóǹkan lọ so definitely yín tí n bá ti mọ̀ tí mo ti wá sọ fẹ́ lòmíì mo ti bẹ̀rẹ̀ popularity tọ́lẹ́ lòmíì tí mo sọ fún un tó bá mú un lò òun náà tún sọ fẹ́ lòmíì yóò ní àlùmùdírù ajígin ló fún mi o eléyìí náà tún ní wọ́n ní àlùmùdírù ajígin ló fún ẹni tó sọ fún mi o so ànábì ó sọ pé ká má popular popular abú popular òfò ànábì ní ká má popular popular tí ò ní jẹ́ torí Allah ànábì ní ká má popular sallallahu alaihi wasallam ẹnìnú ẹlẹ́ẹ̀kejì gbogbo òwò náà láyé tó o bá ti kó owó báyìí tó wá lọ kó fún iléeṣẹ́ rédíò pé òun fẹ́ máa ṣe prógráàmù tó àmọ́ ní bàbá wa kínní kan kínní kan broda kínní kan àwọn náà ní ẹ pé nọ́mbà yìí sọ́ọ̀fẹ́ pọ́pùlà ló kówó lọ iléeṣẹ́ rédíò sọ́ọ̀fẹ́ pọ́pùlà lọ ń ra dátà gbogbo kálukú yìí tá ní ọ̀wá fẹ́ pọ́pùlà gbogbo àwọn tó tiẹ̀ yẹ ká rò pé a ọ̀yẹ́ wọn gbà wọn tan kámẹ́rà sáwọn lójú wọ́n gbà wọn tàn sí wọn lójú láwọn àgbààgbà tẹ́jà fún àgbààgbà tọ́lọ́run ti fi iṣẹ́ wọn hàn tàyányán àwọn bàbá tọ́lọ́run ti fi iṣẹ́ wọn hàn tàyányán bá àtàn kámẹ́rà social media sí ẹ lójú ayé tó ń tẹ̀ sí ẹ lójú lẹ́yìn ìgbà wọn ò sí bẹ́ẹ̀ mọ́ wọ́n gbé bàbá alájà àgbà wọ́n gbé sórí social media wọ́n gbé Sheikh Adam wọ́n gbé sórí social media bàbá máàdù wọ́n gbé sórí social media gbogbo bàbá kálukú kálukú ń lọ kó fọ́tò bàbá ẹ̀ jáde ní bàbá tó ti kú tó ti lọ so lẹ́wà ní kálá yìí ọmọ popular popular bú ni kéèyàn ọmọ popular sẹ́yìn ti clear now ẹ wá já tún wò wípé ẹ̀kọ́ ẹ wá jẹ́ ṣàlàyé bí ọ̀rọ̀ popularity wọn so orí méjì làwọn àfa pín sí mélòó mọ́ la pín sí méjì a sì fa example lápapọ̀ ni o méjì tá a pín sí ni ẹja pé àfa kan lẹ́ni tí ń wa káà ká fi ẹnìkejì wé àáfàá kejì ká fi wé tí wá táǹkà epo. ẹ gbọ́sẹ̀ àáfàá tí ń wa ká àtàáfàá tí ń wa táǹkà epo táà méjì bá jọ bọ́ sórí títì láti Ìbàdàn tí wọ́n jọ ń lọ sí Àbújá ẹni tí ń wa káà yóò ti la ẹni tí ń wa táǹkà epo yóò ti là tó súnmọ́ pé ó lè dàbújá ṣáájú ẹ̀. o lè dábùjá ṣáájú ẹ̀ ẹ wá já sọ pé àwọn méjèèjì ilé epo ní ń lọ lábùjá ẹ ti ń wa táǹkà àtẹ̀ntì ń wa káà ẹ já sọ pé àwọn méjèèjì ilé epo ní ń lọ lábùjá o ní káà yóò ṣáájú onítáǹkà o torí pé kèé ṣe irú eré tí oníkà ọ̀sà lónítáǹkà gbọdọ̀ sá láéláyé abẹ́ẹ̀kọ́ tí wọ́n bá jọ wá délé epo onítáǹkà délé epo oníkàkọ́ tó ti délé epo wọ́n ní ah, ó ti débẹ̀ ó ti débẹ̀ onítàǹkà ń rọra ń bọ̀ ń rọra ń bọ̀ òun náà sápadà délé epo náà ni àbí ẹ́ ta ló wá súnmọ́ jù ọgbà yìí káìnkáìn nílé epo jù ní àwọn méjèèjì tó pé tẹ́nìdì ni ẹni lọ já sílé epo lóòdù tó lóòdù ni òfin lè sáré irú eré tí ká ń sá o ìlọsílẹ̀ṣọ̀ kanu ẹjẹ̀ tó mú wa pé ókè okay àwọn àfáà àpín sí méjì ẹ wá já pé méjèèjì àgbẹ̀ ni án àgbẹ̀ kan wá ń gbin ẹ̀fọ́ àtewédú àgbẹ̀ kan ń gbin kòkó àgbẹ̀ tí ń gbin ẹ̀fọ́ àtewédú yóò tètè jẹ oúnjẹ àgbẹ̀ ṣáájú àgbẹ̀ tí ń gbin kòkó ṣùgbọ́n ṣé ìgbà tí àgbẹ̀ tí ń gbin kòkó bá bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ kòkó ṣẹ́gbẹ́ àgbẹ̀ tí ń gbin ẹ̀fọ́ àtewédú ni ní kí lẹ́ ń pè popularity gan ẹ̀yin àfà láàrin ara yín ẹnìkan jókòó kalẹ̀ kò lọ́ọ̀bì kankan àbí kò ráàyè tí ì lọ́ọ̀bì kankan lọ títí ó wá ń produce àwọn èèyàn ó ń kọ́yàn kéwú ó ń kọ́yàn kéwú ọ̀nà ti ẹnu ọlọ́run ní kọ́nà tí ọjọ́ mọ́ kọ́ ọmọ fò káàkiri ọlọ́bí lónìí ọlọ́bí lọ́la ọ̀nà náà nu. má wàá sọ fún ẹni tó jókòó tí ń kọ́ máa ń kéwú má sọ fún pé kò pọ̀púlà <coughs> ìwọ náà tó jókòó tó ń kọ́ ń kéwú má sọ fún ẹni tọ́lọ̀ ń ní kọ́ máa fòkì fòkì ń tiẹ̀ tó wá ń pọ́pùlà kí pé wọ́n kàn ń ni wọ́n kàn ń pọ́pùlà kí ni kí kálukú ó mèǹtẹ́ ní ilé rẹ̀ ó ṣeé ṣe kọjá pé ẹni tó jókòó kalẹ̀ tí ò tí ì mọ ráàyè fòkì tí wọ́n ń sàǹkọ́ àwọn ọmọ ń kéwù ó ṣeé ṣe kọjá wípé àwọn ọmọ tọkọ ń kéwù náà ni wọ́n wàá padà fòkì ayé tí ọ̀wà ní síbi tí wọn ò ní padà gbé òun náà fò lọ so ìwọ tó ń fò káàkiri tó ti popular mọ bẹ̀rẹ̀ tí ń kọ́ yẹn ń kéwù ìwọ náà tó sì ń kọ́ yẹn ń kéwù mọ bu ẹni tó jẹ́ pé kọ́ máa fòkì nìlànà tiẹ̀ náà ó lè jẹ́ pé ibi tóun náà ti ń fòkì lónà ó ti di ẹni tó yẹ pé yóò ní tibí yóò ní tọ̀hún yóò lélẹ́yìí yóò lélẹ́yìí àìjẹnkánú olóńgèmé ńkọ́ ni òjò tóbi téerin táṣọ̀ tọ́lọ́run fún kálukú ni ibi téerin bá ti wá wúlò olóńgèmé lè má wúlò ńbẹ̀ ibi olóńgèmé náà bá ti lè wúlò erin náà ò lè wúlò ńbẹ̀ o. so kò ní ìdí pé wọ́n fẹ́ fi gba yìí iyì wo ni wọ́n gan ni tó fi gbà pé ẹnìkan fẹ́ máa fi ọgbà yìí. ọ̀nà bo ni wọ́n náà ti rí yìí lórí social media. Eh? so nǹkan kan nìwọ náà fi gba iyọ̀ ọ̀dá gba yìí o fi dátà gba yìí o fi fóònù gba yìí so ìwọ tó sọ pé ẹ fẹ́ fi ọgbà yìí yóò jẹ́ wípé ọkàn bára rẹ nínú yìí gbàùs láì ṣe pé o tiẹ̀ lo nǹkan kan nínú tó jẹ́ ẹ̀dá ọlọ́run láti débi ìyẹn gbogbo ẹni tó wá jẹ́ wípé ntọ́lọ̀ ń dá àbí tí ẹni tọ́lọ̀ ń dá ṣe lòun náà bá fi gba yìí iyì rẹ náà rí nǹkan fọ́ọ́mú kó tó di yìí wọn bá tiẹ̀ fọ́ọ̀mù ọ náà pé ní wọn fẹ́ẹ́ fi gba ìyọyọ máa dúpẹ́ ni mo rò pé ó ti clear délé pé àáfà torí ẹ̀ bá wa pé iyì òfò ni ó sì máa wá wá kí iyì iyì tó yẹ pé Ọlọ́run ló ní ẹ gbọ́sẹ́ Ọlọ́run ló ní iyì so a ti wá clear rẹ̀ a sì fi àdí òrí pa Dr. Tọ́líá lórí gbogbo ń tẹ́ bá wá rò pé Dr. Tọ́líá sọ. So, tó le nígbà tí wọ́n ń sọ ẹ jẹ́ gbogbo wa ká lọ gbà wípé tọ́rọ̀ bá ń gbóná lọ́wọ́ kò sí ní tí ò lè jáde lẹ́nu igun kìíní igun kejì ṣé tó ń sọ ọ̀rọ̀ míì tó tún gbóná ń sìn báyìí. so téèyàn méjì bá jẹ̀bi mọ́lá Ibrahim téèyàn méjì bá jà ẹnìkan ò lè jẹ gbogbo ẹ̀bi tán ẹnìkan ò lè jẹ gbogbo àrè tán wọn ò pín ni ẹni tẹ́bi ẹ̀ bá wá kọ̀jàre lọ làá máa sọ pé ńlọ́jẹ̀bi o ẹni táre ẹ̀ bá kọ̀jẹ̀bi lọ làá máa sọ pé ńlọ́jẹ̀ àrè ẹ wá sọ fún mi pé láàrin ọba Gandhi àti Dr. Tọ́líà ẹni tó bá tẹ̀lé Dr. Tọ́líà pé òun lọ́jàre tán hundred percent alábòsí ni ẹni tó bá tẹ̀lé ọba Gandhi pé àwọn ni wọ́n jàre tán alábòsí ni ẹni tó bá sọ pé tó bá tako Dr. Tọ́lá pé òun ló tán alábòsí ni ẹni tó bá tako ọba Dádì tán pé òun ló jẹ̀bi tán alábòsí ni. ẹnìnú wá ni pé ẹja lọ jókòó téèyàn méjì bá jà kò sí ẹni náà láyé tí wọ́n bá jà tí ó wàá jẹ́ wípé ẹnìkan ni ó wàá ni ó wàá pé tán yányán ẹnìkan ni ò ní pé tán yányán ọlọ́run tó sáyé bẹ́ẹ̀. ọkọ àti ìyàwó bá jà pé ha ah, ó pé ọkọ ìtàn yányán irọ́ ni ó pé ìyàwó ìtàn yányán irọ́ ni ọlọ́run ṣayé bẹ́ẹ̀ ó lè pé ọkọ ju ìyàwó lọ ṣùgbọ́n yóò níbi tọkọ náà tó pé ah káṣí láàjà ni ó lè pé ìyàwó jọkọ lọ ṣùgbọ́n yóò níbi tí ìyàwó náà ti pé ah nírú ibi báyìí lọkọ mi ti wúlò tọ́ọ̀rẹ́ méjì bá jà ẹnìkan ò lè pé ẹnìkan tán yányán ó wá ṣaláì pé ẹnìkan tán yányán yóò pé wọn jura wọn lọ ni yóò yọ fún wọn jura lọ ọlọ́run ọ̀sáyé bẹ́ẹ̀ ṣe mẹ́rin wá lọ́lọ́run bá fi sọ́nu kùránì wípé gbogbo ẹ bá ẹni òfò ẹ dayé rú ń wo àwọn tí ẹ ń sọ pé káì ẹ má dayé rú sọ ni dàmúdàmà àlẹyìn rọbùhùn bíi dáńbìhìm gbogbo yín jọlẹ jọlẹ lẹ́sẹ̀ Ọlọ́run ó dà yín pọ̀ bájà ni fásà wàhà ìyà kan náà ni ọjọ́ fi jẹ yín káfù kùkù ha Ọlọ́run ò sì ní rìgírẹtì kó ń fìyà jẹ yín torí pé nǹkan kan ò lè àti òun ni ó tán òun ni ó tán òun ni tán nìkan ọlọ́run ni tẹ́ ẹ bá da nǹkan rú tẹ́ ẹ bà nǹkan jẹ́ tẹ́ bá tò tẹ́ fẹ́ dàrú ẹ jẹ ìyàwó ẹ àtàwọn tí wọ́n sọ pé nṣó má dàrú wọn ò bá fọwọ́ àbí ẹni tí <coughs> wọ́n ń dàrú tí rẹ́rìn <laughs> gbogbo wọn lọ́lọ́run ó fìyà jẹ lórí ẹsẹ̀ yẹn fásà wàhà yóò wà báláǹsì yan fún wọn. ẹ à ọlọ́run òun gẹ́gẹ́ kọ́ ló ń fọ̀ gbà tí ń fọ̀ òórí mẹ́ òun rì ọlágbára ti gba àdá tó fi fọ́ àbọ̀ ọ̀lágbára òun lágbára ọ̀wá àgbà ṣàwàhà yàkánná lẹ́jọ jẹ wàlá yàkáàfù òkú bá a ha ọlọ́run sì ní rìgírẹ́tì tó ṣeun lẹ́yìn pọ́lọ̀ nìkan ni ò lè ní negative regret lórí action tó bá ṣe kò sí ẹni náà láyé tó bá ṣe action kan tó wá negative kò sí ẹni tí kò ní rí pín nínú èrè kò sẹ́ni tí ò ní rí pín nínú ìyà ẹ jẹ́ mẹ́rin wa ẹ jẹ́ má pèjú ìwà jàre ọ̀gá tọ́yẹ kó ń lo lówó ó wá ní mọ́tò méjì mẹ́ta ó wá lọ́mọ ọ̀dọ̀ kan tí wọ́n bá fún mọ́tò kí lọ́mọ bá tò lé epo ṣé ẹ mọ̀ pé ọ̀gá wa ń fọmọ ọ̀dọ́ ń lówó ìfi ń tọ́jú ẹbí ẹ̀ ọ̀gá yẹn ń wúlò fọmọ ọ̀dọ́ àbí ọmọ wúlò fún sọmọ ọ̀dọ́ náà wá ń wúlò fọ́gà padà àbí ọmọ wúlò tọ́gà bá tíjà bá wá ṣẹlẹ̀ láàrin wọn tọ́gà bá bínú tán kó lé mi tó bá lè lọ. owó ọ̀gá ọ̀gbẹ́ àpò ọ̀gá àbí òní ìsinmi tí ọmọ ọ̀dọ́ náà èé sinmi tọ́gọ́ ni lágbájá wà lọ ra kíní báyìí wà lọ ra kíní báyìí ìsinmi rẹ̀ náà gbára rẹ̀ àbí òní gbé ó fẹ́fọ́ rẹ̀ àbí òfẹ́fọ́ rẹ̀ now sọ́gà yìí ìwé náà wà wò pé ah ìwà fọmọ́tò yìí o